ọmọ àkàn yìí ni ṣá òkú mu nínú wa mọ̀gbọ́ mọ̀ ìwá wọn sọ̀tìwá hẹ́ pẹ̀pẹ́ ìjẹ́ nìyẹn àmì sọ́nà ọba bọ̀ ìwá fọwọ́ àdínyẹ̀ ni sọ́nà òkùnkùn náà òkùnkùn àdínyẹ̀ iná kẹwàá bọ́ọ̀lù ìwá nù yóò mọ̀ síta yìí. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ومن سبحانه وتعالى الذين أقوموا هناك إن مكناهم في الأرض جاء كايوا أسوق كايوا أسابيب كايوا هذه تلزون ذلك إن مبان سبحانه من أقاموا الصلاة إذا صلوا يكوجه صلوا يكونا كوريا مجين هم ولو إذا إيه إن مكناهم في الأرض يصلون يصلون يعني أقاموا الصلاة إذا صلى يخرج معنى إذا قتل على أتم هيئتها في أوقاتها في كيفياتها كما ولد عن رسول الله صلى الله عليه وسلم إذا قتل يمكن أن تقوى إنه من من كان بدون وانت مريد صلى الله عليه وسلم وكم هو أقوى جاء أنا أراك صلاة يعني dáka ẹ̀wọ́ dáka ẹ̀kọ́ ọ̀wọ́ dàrọ́ ni akọ́ mùsùlùmá. ẹ máa kó sálẹ̀ fẹ̀rẹ̀ ọmọ yẹn jù ẹ̀ ní ní ọ̀nà kò tó lù mí wá ọ̀wá ilón lílu mùsùlùmí ọmọ yẹn kọ̀ ọ̀wá ilón lílu mùkìmí sọ̀lá. ọmọ yẹn akàrẹ́ mùkìmí sọ̀lá àdúrà ọ̀bá ẹ̀wọ́ ni alẹ́ yìí náà yẹ kí n mú nà sọ̀lá ọ̀yọ̀ kí n bà zaka ẹ̀ náà rè ẹ̀ náà rè kọ̀ọ̀mùrọ̀ lórí àwọn àṣà ẹ́n húdán lèlmùtàkìn alẹ́dínà yìí nínú abdulgari wọ́yọ̀kìmún na sọ́lá wọ́yọ̀kìmún na sọ́lá àmà náà kẹ́kọ̀ọ́ náà wọ́wọ́inún lèlmùsọ̀lì pẹ̀lú mùsọ̀lì tó ń kẹ́yìn kọ̀rí náà nínú kùrán lẹ́yìn tó yá hùrá ẹ̀yìn ọba pàtí ní díẹ̀ mùsọ̀lọ́ náà náà kọ́ wẹ́rẹ́ pa ilé ẹdínwó mu ní àgbà ìwà náà ọmọ yóò náà kò fẹ́rẹ̀ nù ọmọ yóò dọ̀ ọ̀húrẹ́ yìí ẹ̀ ẹ̀rì ìkùnmú nàṣọ́lá yóò sọ lóòn fún mọ́ríkì sẹ́yìn àlẹ́yìn àwọn sọlá ti hin fàáhùn ọ̀lẹ́dín náà hùn yóò ọ̀hún ọ̀yẹ́m náà hùn náà hùn àwọn kìsà láìkú àwọn kòkòrò àwọn àbẹ̀sẹ̀ iná sọlá ti tẹ́ náà ní ìfàṣà ẹ̀ wọ́n mú nkàr àmọ́ àgbo kàrẹ́ mọ̀ kòsà láńkùnmù nìkọ́ láàtò zaka bẹ́ẹ̀ yà á ní zaka àbísẹ̀ fọ́nà wẹ́rẹ̀ these are the anáfẹ́ kò mú ní

akisa la ehi ne kene nye ha o sọ na wọn kọ wa n'ọra n'abẹ ẹ ọkà ma ọdẹ yìí kọrọ kẹne mo ló ń díje ni ọkà sálà ọkà ama ah, ni mi dàbà ni mi dàrẹ jẹ dàbà ẹ sọgbọ dàbà hẹrẹ náà ẹ jẹ ẹ jẹ dáná gbọ kàlà ní ayé kọ àná ọlọ́run tó yà lọ́mọ̀gbọ́ ẹ̀ wà lọ́sẹ̀ kó kọ́ ọ́n tó ń mẹ̀gà kọ́ ọ́ the milk was just air concern nígbà yẹn náà kàn ní hùdá àká àká ẹ̀rọ mi ẹ̀kú sálà àti àwọn ọ̀rọ̀ dà ẹ̀ ǹtẹ̀sí náà mi rí ẹ̀rọ ni ẹ̀ aṣọ yẹn wọ́wẹ́ a àwọn ọ̀nà ọ̀rọ̀ rí mi rí àwọn sọ àgọ́ màrí ẹ̀gbú yìí fẹ́ wọn rẹ̀ ṣé èmi rẹ̀ tètè rẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí ṣe ọ̀lọ́ ẹ̀rọ mi mérèjì gẹ́gù wọ́n á ta ọ̀zẹ́ká wanyi zaka wayan yawon ya tafi zaka wa mi sadaka wa aka mi tija da fiya wa rasulallah ada za ni za men with eh mudo si ta ni mudo for the one na eh no eh no ni ne in wa mi tija da ni o e ko je le sura na se me on eh on ore mi tija e da ni tija na me nan amaru bil ma'ruf da ya mota zaka amon idoriza